Ẹ̀yin olólùfẹ́ fíìmù àbùké ǹjẹ́ ẹ ti gbọ́ wípé apá kejì fíìmù yìí ó ti wà lọ́nà báyìí o, ó ti wà lọ́nà tí ó ti fẹ́ jáde. Ṣùgbọ́n o kí a tó tẹ̀síwájú bí a ṣe máa sọ fún yín bí ẹ ṣe lè rí apá kejì fíìmù àbùké wò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè ọpẹ́ ọmọ àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wù wá nílé lóko lẹ́yìn odi lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù àbòké apá kejì mo lérò pé ẹ ti wo fíìmù yìí gidigidi gan ẹ dẹ̀ mọ̀ wípé fíìmù náà dùn ó ní arinrin lónìí a ó máa sọ̀rọ̀ nípa òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Àbùké àti wípé o, àwọn òṣèré wo lẹ mọ̀ tí wọ́n kópa nínú fíìmù Àbùké? Ẹ tẹ orúkọ àwọn òṣèré wọ̀nyí, ẹ tẹ̀ sí comment section àti òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, a kò ní rí ju báyìí lọ, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rè, ó dìgbà.